وكل بدعة ضلالة وكل ضلالة ẹ̀kọ́ pàtàkì jùlọ ní oṣù náà láàmì sí Al-Qur'an Karim ọ̀rọ̀ ọ̀gá náà ni a ń sí òun là ń sí ètò tó wà mọ́ èyí àwọn àgbà pé ibi tí ó dáa ni ibi tó dáa ni pẹ̀lú ẹ̀rí Al-Qur'an tí ó ti fẹ́ ìgbàna tó kọjá àwọn ẹ̀rí náà àti ẹ̀rí ọ̀rọ̀ mẹ́lọ̀ ọ̀sán. Ìyẹn bá wá wá ibi tó dáa àwọn ìbàjẹ́ ọjà lè kó omi lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rá ní àdébẹ̀ wa. Ní ọ̀rọ̀ wà nínú ọlá kan, kò sí ní gbogbo àwọn èèyàn òde lẹ́nu kò lórí pé ọjà àwọn lọ́rùn. Ọ̀rọ̀ wà nínú orí kan, gbogbo ayé wọn lè pọ̀pọ̀ jẹ sánú ẹ̀mí. Ààrẹ ìjẹ́ ọmọ ìwọ̀ kọ̀ọ̀kan pé orí yẹn ti pọ̀ lọ́wọ́ rẹ̀. Orí ìta wà wà nínú ẹ̀mí. Ìbàjẹ́ ẹlẹ́sìn Ìsìlámù aláàwẹ̀ ọ̀màbárùn tí ìdáàwẹ̀ gírígírí tí ìdáàwẹ̀ gírígírí tí ìdáàwẹ̀ ọ̀mà tí ìdáàwẹ̀ funfun tí ìdẹ́ ìdógún gbanagbana ìdógún gbanagbana tó kún ṣòkòtò àwọn nínú àwẹ̀ tó jẹ́ sí pé oúnjẹ kan péré náà láti sílẹ̀

ó tún wá lé ọ́pọ̀tì sí ẹ̀dá ni. mo ní wọn wá gbé àyà yẹn kalẹ̀ àárín àwẹ̀ lọ́lọ́run wá jù. àárín àwẹ̀ lọ́lọ́run lọ jù sí. ọ̀rọ̀ ni yorì ìdò lọ òbí kò mọ ilé yóò. ìdò lọ òbí kò mọ ilé wàlá yorì ìdò lè kò mọ ilé nínú àwẹ̀ tó ń gbà náà. nínú àwẹ̀ náà ni. a fi máa mọ̀ pé àmọ́ iye orin tó lọ sí fún wa. ìwọ́n tó ń gbà àwẹ̀ ọkọ ẹni tí ń gbà àwẹ̀ àwọn tó lọ sáájú lọ́kọ ẹni tí ń gbà àwẹ̀ tó lọ sọ náà nẹ́bí ti wà sọ́lọ́ lọ ìsọkọ ẹni tí ń gbà ọ̀rẹ́ ẹni tí ń gbà ọlọ́run kó ṣe wá lọ́rẹ̀ fún àwẹ̀ kọ́jẹ̀ ti àwẹ̀ náà lọ́rẹ̀ fún wa. nínú àyà àtúrọ́bìnrin tó jọra àti àyà ẹlẹ́kẹta la fẹ́ tàkàtòkò lọ bálé àyà ẹlẹ́kẹta tó jẹ́ sí pé àyà máa rẹ́rìn ni. máa tunú ni máa fọkàn balẹ̀ máa mú mi sí lókọ rẹ̀ àwọn méjèèjì àkọ́kọ́ ni ha lọ́rùn ní ń bẹ̀ ní ha ní ọwọ́ àpòsí alẹ́nu òpòsí alára òpòsí nígbà tí olúwa ń sọ náà rẹ̀ pé الذين يغضون أصواتهم عند رسول الله إن الذين يغضون أصواتهم عند رسول الله إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك

padà náà nígbà tí èèyàn bá sọ fún èèyàn pé má nǹkan má nǹkan nǹkan ó yẹ ká sọ pé ìyá ìyá ń bẹ fẹni tó bá ṣe ń jẹ́ ní ọmọ ṣe yẹn kò yẹ ká dákẹ́ ń bẹ̀ ó yẹ ká tó bá tó bá ń ní ọmọ yẹn tó bá fi sílẹ̀ lánàá níjẹta níjẹrin níjà olúwa nígbà tí mo sọ fún yín pé ẹgbọ́dọ̀ débi báyìí ẹgbọ́dọ̀ débi báyìí àwọn tó bá débẹ̀ ìyà jẹ wọn òkú kan bá wọn àdánwò kan bá wọn àwọn ẹgbẹ́ ọba wa débẹ̀ kẹne ti wọn. ìrìnàṣẹ́ sí ilẹ̀ ẹ̀kọ́ kúrò àtúwà dáhùn ìrìnàṣẹ́ ọ̀tún ìlà ìkúlá. nígbà tó wá jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ tó lókè nígbà rẹ̀ lónìí náà àti nọ́mbà one àti nọ́mbà two àti nẹ́tíwá Muhammad náà. عند رسول الله إن الذين يغضون أصواتهم عند رسول الله wọ́n náà mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ayà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì àwọn tó bá wíjù lọ já máa ń sọ pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sínú àtìbábù nùzúl òun náà ni àbúbákẹ́dà ta ni àwọn méjèèjì ti túbálẹ̀ kan náà wọ́n ti túbálẹ̀ fọlọ́run wọ́n ti bá jìjà ẹlẹ fún ànábì níbi àṣẹ rẹ̀ sọlọ wà wà rẹ Ọlọ́run wa fẹ́ ròyìn ọwọ́ àmọ́ sọ pé. ọlọ́dọ̀ tí ọlọ́run ọba ń sọ pé ìwọ àbúbákírì àti ìwọ ọmọrò ẹ ti gbọ́n tí mo wí fún yín ẹ ní sí lásán ọwọ́ àtúmọ̀ lẹ̀ sí náà ń bẹ̀ ń pé àbúbákírì àti ọmọrò yìí nàbà wà ń kọ́ wọlé bẹ́ẹ̀ni ká bá ń bẹnu fótófótó pé wọ́n bú àbúbá kiri ń bẹ̀rù pé ẹ ń dá àbátọ̀ àmà rẹ̀ fún wa ń dúnlá sọ fún pé ẹnu rẹ̀ ó ń ti kótó òkè lówó owó gíní wà ó tàrẹ̀ nílà ń. àwọn olùdíjọ́ òkè ọdún wà á jẹ́ òun náà rí. lówó kí làwọn ò wò dáa. àárín wọn tí ń tẹ̀ hánà lọ́wọ́ kò ló bá àwọn lè jáfó wá ee nǹkan láni o èèyàn máa ń ṣàdúrà rẹ̀ ní aláhùnmá ìwọ ọlọ́run nínú àwọn tó ṣe ń tẹ̀ hánà lọ́wọ́ kò ló bá àwọn lè jáfó wá. bẹ́ẹ̀jà ńlá ni ọlọ́run tó bí o. إن الذين يقولون أصواتهم عند رسول الله ọlọ́run ọ̀sán fún akẹ́ wọ́n ṣe lọ́pù sọ́ọ̀tì ò máa wò ló fi jẹ́ sí pé mo sọ fún wa pé tẹ̀síwò ayà ńlá kọ̀ọ̀kan àwọn tó bà wí nù àwọn òrí tè tí wọ́n lè ṣe lọ́pù sọ́ọ̀tì lọ́dọ̀ àìnáde nìkè ẹgbẹ́ àdéhùn náà ń ká ètò nǹkan bẹ́ẹ̀ ẹni tí kò tó nǹkan yẹn ó ti wọnú àwọn tí ò sí ń bẹ lọ́pù sọ́ọ̀tì lọ́jọ́ nǹkan fún wa pé wọ́n fẹ́ túmọ̀ àyà yìí ká sọ pé Abubakar ọmọ àwọn ni o wọn náà mọ̀tà àná àbíjẹta aṣọ fún wa yìí pé nígbà tí àyà yìí pé látọ̀ fàrún àṣọwá tọ̀tọ̀ kalẹ̀ Abubakar sọ pé káì á àgbẹ̀dọ̀ òǹkọ̀lọ́ ń búra láéláé wọn ọ̀jẹ̀ tó ń sọ̀rọ̀ síta máa ń wájú ànábà Muhammad. débi pé tó wá fẹ́ sọ̀rọ̀ báyìí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń gbọ́ tí ń bá ìlàjì sọ wọ́n ti bá bá nàbì sọ̀rọ̀ báyìí ànábì sallallahu alaihi wasallam bá fún ìgbọ́ àní ọ̀sọ́ ìgbọ́ abúbákírí òní lè gbóhùn òkè o àáfà òsì ìtì gbóhùn òkè tó ti ń kéré máa ń jẹ o ọlọ ànábì ó ti máa sọ́kè abúbákírí sọ́sókè jẹ́ kí n gbọ́ àkóńtì ẹ̀mẹ́ ti ń tọ́ lọ sọ pé látàǹfà ó. àwọn tó wọ bẹ níyàwó wọn máa sọ̀rọ̀

wọ́n ní mo tún bá débi kan ọkọ̀ sí agbo ẹran rẹ̀ ó ti dẹ̀kọ̀ mọ́ má fi mọ́ gbọ́gbọ́n yìí o ọmọ tó máa gásù ní tí mo bá ọmọ yìí ọ gásù ọ yàtọ̀ sí hapù ọrẹ ọ̀hún lẹ̀ ọ yàtọ̀ sí gàgọ́tà sọ́wúdàkì wọ́n ní lukumanu ààrẹ ọlọ́wọ́ bá sànú ẹ̀ tó ń ti wà sí àfọmọ rẹ̀ pé bànkáyà rẹ̀ fún mi. wàá bọ́ sí ẹ̀ kí má ṣe é àwọn onímọ̀ ní ìtójúbọbẹ̀ yẹn wọ́n ní ọmọ lukumanu yẹn wọ́n lọ́lọ́ ń fún ní ohun tó jẹ́ sí pé máa kalẹ̀ yìí máa lalẹ̀ pọ̀ ẹ̀ ọwọ́ á sọ fún pé bá ń yìn ín lẹ̀ wọ́n náà bá pè síkà tó tóbi tó báyìí ọ̀rọ̀ tí wọ́n máa fọ̀ jáde ó yàtọ̀ sí kẹrẹ́nu kéékèèké mp3 rẹ̀ a máa bẹ lọ́ni o ìwọ́n tó ń rẹ lókè ìdí mọ̀ mọ́ rí ọ̀wọ́ náà àtiwọ́ náà àtiwọ́ náà tó jẹ́ sí pé tọ́ ọba ké báyìí ha ilẹ̀ ó máa mìí ni bó o sì ké náà à ń gbọ́n tó ń sọ báwo ló sì wá wọ bẹ́ẹ̀ tábàjú pẹ́sàn lóra wa ní ìsìn náà wọn tàbí ànágbà Muhammad sallallahu alaihi wasallam máa kà wọn tó lóhùn tó hùn wọn lókè ọ̀gbọ́dọ̀ fọwọ́ rán mọ́rù sẹ́yìn dámi lóhùn àbí bẹ́ẹ̀ kọ́ ni ohun mọ́rù lókè ju ohun táyé lọ Abubakar radiyallahu ta'ala anhu ah. ohun ali rọ́bí aláwọ̀dára àánú òun náà lókè ju ohun Usman lọ rọ́bí aláwọ̀dára àánú jẹ̀míà ọ̀gbọ̀n náà wá wẹni tí wọ́n wá ń ọwá túlà àti rẹ̀ ó gbéra rẹ̀ kúrò ní spíkà ńlá ọwá sọra rẹ̀ di mp3 sọ́wọ́tò pátápátá fún ọjà wa lójú pé ẹni tó bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ohun ẹ lókè ohun ẹ lókè kí wọ́n ní ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ lókè fún twenty four hours ó kù sẹ́wọ̀n làwà ní. àti àmọ́ ń sàwọn kankan nítorí ádàbò nítorí ẹ̀kọ́ kò mí nípa wà lẹ́wọ̀n ó ní tá a fi ń béèrè lọ́dọ̀ nìyẹn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ọlọ́run wa sọ pé. ìyẹnlẹ̀ ìyẹn ọkùnrin kò rà wá àtàkùn bá bá túmọ̀ ẹ̀ lókè fáwọn tọ́lọ́ ń bá wíńdò yẹn náà làwọn Abubakar àti Umar á sì túmọ̀ ẹ̀ nísàlẹ̀ pé nàìjíríà ìnáyàwó. tó náà fọ́ àdáhùn mẹ́rin dáwọ́ tó rí la. gbogbo ẹni tó bá jẹ́ títí wọ́n fẹ́ kọ́pì àwọn yẹn kó náà fẹ́ ṣe bí wọ́n ti ń try bí ò tiẹ̀ débẹ̀. tó ọmọ ti ń gbogbo gbàgbọ́ ní ká mọ̀ máa gbóhùn sókè lọ́dọ̀ Ayà là ń kà yìí. Ẹlòmíì tó ń sọ̀rọ̀ lábẹ́. Nígbà tí wọ́n wọ̀ ní ẹ̀ ọ̀rọ̀ ànẹ́bì. Báwo wá ni wọ́n ti ṣe fọ́n bí ọ̀rọ̀ ọlọ́run? Lọ́sù jẹ́ ti di abọ́dọ̀ wà kí Ọmọ ilé kí ó àbẹ́ntó súnmọ́ ẹ̀. Àwọn lẹ́sìn sí lóòótọ́ ṣùgbọ́n gbà míì ò tún tẹsẹ̀ bọ̀ tẹ̀mí ẹ̀sẹ̀ rẹ̀. wọ́n kí kòrán lọ́wọ́ òun wà àbọ̀ ń abu fawadisi banka hadisi annabi muhammad sallallahu alaihi wasallam ka abu ati ko dere dere abu bota a lo ma pe o si nbe innal ladina yaquluna aswatahum wọn níbi kan kò wọn láwọn àbí kan tó wà lókè wọn níbi pé sọ́ọ̀tún bẹ látàrí fún àwọn àtúwádà eléyìí náà ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àtúwá àtàwọn láì gbọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ṣùgbọ́n kó ti wá ìyàtọ̀ síra wọn. tòkí lọ́hún yẹn wọ́n fi ohun wí ohun ni o látàrí fún àwọn àtúwádà. níbi eléyìí wọ́n ní àkóso òun bẹ́ẹ̀ tí ẹ̀ bá jọ ń sọ̀rọ̀ ńgbà míì ẹ̀yìn lè má fura tí ọ eléyìí ń tiẹ̀ ọ lágbára gòkè lọ na sọ pé ẹni tí ó wọ ọbẹ̀ tó ṣe wàhálà o tó ti dààmú díẹ̀ o ọlọ́run kó fún alókun dáàbò ọbẹ̀ kálíbà rẹ̀ kàtí ń bẹ ọlọ́run wá ròyìn àwọn tàbí náà bá a fẹ́ káwa náà wà nínú ìròyìn náà àlejò náà tàbí nínú ìròyìn náà olúwa àwọn tó jẹ́ sí pé tó wù náà yálà olóòkè tẹ́lẹ̀ aṣọwá àtàwọn àbóhùn wọn lọlẹ̀ tẹ́lẹ̀ aṣọwá àtàwọn ọjẹ́ nǹkan ẹ̀sìn ni wọ́n fẹ́ sọ ni aṣọwá àtàwọn ọjẹ́ nǹkan ayé ni wọ́n fẹ́ sọ ni aṣọwá àtàwọn. nígbà wo ni wọ́n fọ́n wọ́n ní tí a bá débi wọn ní fọ́n wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀. ẹnu ọgbà péréte tó fi wálé kí ó lásán ní ń pọn olófin tútù wá sú ọdún ti kà láyà ẹnu ọgbà péréte tó wà lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́nà lóòdì tó pẹ̀lú òfin nẹ́fún ní gbogbo ètò ayé láyé ẹ ń bá wọlé àwọn ìjọba yọmọ pé ẹgbẹ́ ní o ní mú fóònù wọlé kí ṣe ní mú fóònù ó kọ́ switch off ó tún wá gbà lọ́wọ́ rẹ̀ wọ́n wá tú gbogbo ara rẹ̀ wò wọ́n wà wẹ̀ wọ́n wo fìlà bàbá dérú fìlà ká wò náà àwọn ilẹ̀ tó gbé nǹkan kan bẹ ní inú ẹ̀ ó tún wá sáìn kó tó wọlé ń wọ́n bá wọlé tán títí kámẹ́rà tó ń wọ̀ ọ́ máa wò ó tọba wa wọlé tán ò ní wọlé dàrẹ́ ó tún ní àwọn rúùmù kọ̀ọ̀kan tó máa kọjá ó dúró báyìí tọ́wá jókòó ní ọ́ọ̀lù àkọ́kọ́ ó lè má jẹ́ sí ó lè jẹ́ pé ó lè gba ẹ̀sìn mẹ́wàá ní oṣù kò bẹ̀ ẹ̀ ń lò tó bí bóyá bí ọgbà ìṣẹ́jú bọ́bá yàtọ̀ ẹ̀dùn kò mẹ́ ẹ̀dùn bọ́ sí rúùmù mi ẹ lè lo wákà bẹ́ẹ̀ bá ti ń sún mọ́ ẹni tẹ́ wá lọ sí ní táìmù bẹ́ẹ̀ máa lò láàyè ní ọmọ àdìgún yóò máa gbọ́ àwọn kan tó wá wọ́n tó wá wò yìí wọ́n tó sọ pé kí ló kọ yín wọ́n tó wò ní òwìtọ́

ṣùgbọ́n ọ ń sọ fún wa wípé ẹ bọ̀wọ̀ ẹ bọ̀wọ̀ ànábì sọ̀rọ̀ wa. ìrẹsì ilẹ̀ ọ̀hún kò dà aṣọ àdáhùn ẹ̀ńdà wá ìlà. ẹnu pẹ́ ẹgbẹ́ ìjèrè pẹ́ wà wájú rẹ̀ yẹn oríire ò ìjèrè láyé ò mà àbí àwọn tàbí kírun ju gbogbo wa lọ kí wọ́n gbàwẹ̀ ju gbogbo wa lọ jákè kòrán ní gbogbo wa lọ kìí ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ nú àwa tá a wà láyé ní ìsìn títẹ̀ rẹ̀ pọ̀ títẹ̀ ti tàbí lọ ní sí àfarasì ṣùgbọ́n iṣẹ́ àkọkànṣe òòrì ṣe ń tẹ̀ ọkàn sì ju ara lọ ẹnu pé wọ́n gbà fáìnà sí sọ́lọ́lá rẹ̀ wọ́n tún wá bá a lògbà ní àkókò tó jùlọ wọ́n ti kọ́ wọ́n ti kọjá wa. Ìrọ̀ ni àwọn tó jẹ́ sí pé wọ́n tó ń kọ́pì àwọn tàbí náà ọlọ́run já wà nù wọn o. Táwọn náà ń rẹ ohun wọ́n yìn ín lẹ̀ tán pátápátá lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run àwa lè wà lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run báyìí mọ̀ sọ́lọ́ bá a lè sọ. Àtọ́kùn alẹ́kọ̀ọ́ tó lọ yí pé ọ̀nà méjìlá wà báyìí. nínú ká gbọ́ ká wà ń ka ọ̀rọ̀ wà ní ọjọ́ iná ara yẹn o wọ́n sọ̀rọ̀ bá sọ̀rọ̀ àwọn àǹtà bàbà àmàlùkọ ọlọ́mọdé àtijọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì kúlùwà kí ọ ọlọ́dún màdínà sórí ọwá láǹfààní pọ̀ bẹ́ẹ̀ ti ara kọ́bùrù ànẹ́bí ayé sọ̀rọ̀ àti wọ́n sẹ́lá ọwá jáde wá lọ bí sàárẹ̀ ànẹ́ kọ́ wá díwájú sàárẹ̀ kọ́ wá máa wá sọ̀rọ̀ ẹ̀tọ́ àlẹ́gbẹ̀rẹ̀ tàbí sàárẹ̀ sọ́mọ́bì bàtà mídà kọ̀ǹfà àìkú bàtà àìwọ́ bàtà wọ́bẹ̀ àbẹ̀bẹ̀ nínú mọ́sálásí bàtà mídà níwájú sàárẹ̀ ànẹ́bí à إن الذين يغضون أصواتهم عند رسول الله àwọn èèyàn níbi ìbọ̀wọ̀ fún àìnáàbíwá Muhammad sọ́lọ́lọ́ àwọn mùsùlùmí méjì ni wá kápẹ́ mẹ́ta ni wá méjì tí kọ́kọ́ sọ ikọ̀ lọ alákọ̀ọ́kọ́ òun náà àwọn tó jẹ́ sí pé wọ́n fi àfikún tí ọ̀bá tẹ̀lé àmọ́ wọ́n fi kún ọ̀wọ̀ ní abẹ́ pọ̀ fún àdẹ́bọ̀ Muhammad. wọ́n wà máa já tó kọ àti àwọn kejì kí wọ́n jẹ́ kí lọ́pọ̀ àti wọ́n lè máa pe àwọn alùsùn náà gbà mí o ó kí àbí ìtọ́pọ̀ kékeré kan yóò wà máa wọ àgọ̀. òun náà ni ọmọdé amáṣálà pé bàbá ànábì àti ànábì inú náà wọ́n wà. torí pọ̀ ọgọ̀ ọ̀pọ̀ ọ̀fẹ́nu họra ọba kàdí ọ̀sọ̀ bẹ́ẹ̀ ẹ̀ǹtí tí ẹnu rẹ̀ lẹ́yìn ọkùnrin máa gbé ìyá ìyá baálẹ̀ sí fún máa gbọ́ nù wò ó lóòótọ́ o ó sì máa bí ìdí lóòótọ́ ṣùgbọ́n o ti kọjá àyè rẹ ọ̀lẹ̀ kọ́ ta ọmọ sọ̀rọ̀ bàbá kí lọ́kàn pẹ̀lú bàbá bí a máa rán bàbá àti àtìyá rẹ àti bàbá bàbá rẹ máa rán òdùà tó jẹ́ bàbá yorùbá gbé lọ wá bá dọ̀dọ̀ bàbá ànẹ́gbọ̀n Muhammad sọ̀rọ̀ ibẹ̀ àwọn aláṣẹ tí wọ́n wà débẹ̀ wọn àwọn ọ̀rọ̀ pé confam bàbá ànàbí àti ànàbí iná bóni wá ìlú àlejò náà àwọn fọ́tò wọn fi confam iná àlejò náà wá àwọn aláṣẹ tẹ àwọn aláṣẹ tẹ tí wọ́n ti pé wọ́n lè máa sọ pé àtúnṣe ní àwọn akéǹkan kan ni wọ́n máa sọ wọ́pọ̀ iná ni kí lọ́kọ̀ ń bẹ̀ yẹn àdìsí kan wà lásán ni tó bá jù dé bẹ́ẹ̀ sákọjá náà ti tó ti kó ń bẹ̀. àmọ́ fún bẹ́ẹ̀ àátú ní èrèfé láti kó ń bẹ̀ ní tiẹ̀ kó lè bá a máa tẹ̀ nǹkan kan fún nú àdàbò pẹ̀lú ànábì Muhammad sọ́lọ́. Kí ẹ̀sùn bọ́ sí kú ànábì Ibrahim náà ni, àbí bàbá ànábì Ibrahim kò ní ọwà. Bẹ́ẹ̀ ni àyà gbé wá lóòótọ́ lálọ́ Kùránì. Ṣùgbọ́n ṣé ìyún lọ́wọ́ á jẹ́ kọ́ yẹ kí ọmọ àrán dojúmọ́ jẹ bàbá ànábì Ibrahim lẹ̀ fìyàwó ànábì Nuhu lẹ̀ ẹ̀fọ́mọ ànábì Nuhu lọ́rùn lẹ̀ tí ọba kọjá ń bẹ̀ nìkan ni ọ sọ mọ́sọ́ di lọ́wọ́ àtẹ̀bà ní ọ̀rùn àìlẹ́kọ̀ọ́ nìyẹn o náà ìjọ ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn tó jẹ́ sí pé wọ́n máa ń ṣe ní wọn déédéé síbi náà ni pé àwọn òṣèré kọ̀ọ̀kan wà á lo ádàbò pẹ̀lú ànábì sọ̀rọ̀ bá wà rí ẹ̀ àní fàálejò àtúnújù lẹ́kàn yáyá à á ṣe níbi táwọn onímọ̀ dúró sí tá a bá ṣe báyìí ni a máa balance dáadáa pẹ̀lú àtẹ̀wọ̀ Muhammad sọ̀rọ̀ wá wá ọlọ́run wá ròyìn ni wọ́n pé àwọn táwọn náà ń ṣe bí àwọn tàbí kí wọ́n ti bí Abubakar àti wọ́n máa rò sílẹ̀ títí àwọn náà yọ̀kù tó náà tó wá. الذين يغضون أصواتهم عند رسول الله الذين يغضون أصواتهم عند رسول الله ويقولون أنقى عليك ويبكين على سروسهم náà fi mú wá pé fẹ́hìn lórí mọ̀tọ́ rẹ̀ bí ẹ máa ń tẹ̀ ní ṣíkátẹ́ ìwò láyé. àwọn ah, agbẹ́ ní àmà ti náà pé dàpọ̀ dàpọ̀ dàpọ̀ wọ́n ti ṣe. yẹ́wò tó náà ẹ máa ṣe ẹ̀sùn máa já gálọ̀pù lẹ́kọ̀ọ̀kan ẹ̀sùn máa ń ra ilé ẹ̀sùn máa ń jẹ́ nàbí làmà wa ọ dá wa lójú dáká pé kì í ṣe gbogbo tàbí ní rí ìdíje ojúmọ́ ọ dá wa lójú bẹ́ẹ̀ wọ́n bá ti hàn dé wọ́n jẹ́ nàbí làmà wa a máa ń ra wa létí yẹn pé àbúrò rẹ̀ àbúrò rẹ̀ wọ́n máa ń ra Abdulrahman bin Awf àti wọn máa ń ká ṣe ọlọ́run. صلى الله عليه وسلم يا بني يغضون wọ́n ní yàgùtù náà ń fi òun fi ìlú wa ń jẹ́ ká máa fura yí pé kíní wọn á máa sí lọ sí lọ sí lọ sí lọ sí lọ náà ni wọ́n tó bá wọnú ẹ̀ lẹ́yìn tó bẹ̀rẹ̀ lẹ́yìn òní sílẹ̀ ah, ọwọ́ àmà sọ fọ́kà rẹ̀ tó mọ́gbàgbé o torí pọ́lọ́ ní yàgùtù náà wọ́n ṣe lọ ni mọ́gbàgbé tó tó di lọ́la ó tún ẹ̀ létí Nàám. Àwọn ẹni kílẹ̀ ta àwọn ẹni náà. Ìgbà ilẹ̀ bí ìlànà àtàkùrọ̀ òkúrú bá òun lè dákọ̀ wá. Òjò ń fa ńlẹ̀ ìdòkúlá. Ìkàlẹ̀ ní Nàmdà Hánà lọ́ òkúrú bá òun lè dákọ̀ wá. Ìkàlẹ̀ ní Nàmdà Hánà lọ́ òkúrú bá òun lè dákọ̀ wá. wa sọ yìí pé bá ti wá sí bẹ́ẹ̀ lọ mọ̀ pé gbogbo níbẹ̀ tí wulẹ̀ fẹ́ pẹ̀ àwọn àfa wa ni wọ́n á máa sọ pé kò láàyè. ẹ̀rọ bí wọ́n ti túmọ̀ rẹ̀ lálọ́mọ̀ kọ́ sọ kí n gbọ́ ọ̀kárí ọmọ takima ọ̀ká ìmọ̀ye wọn. ọ̀là àwọn máa sọ yìí pé mílíọ̀nù tírílíọ̀nù àti lẹ́kùn yàgbé ẹ̀ tírílíọ̀nù wọn. ráyé ní kí wọ́n padà fún lọ́sọ̀ọ́ báyìí àwọn àgbà kó jẹ́ ti wulẹ̀ kan wá pọ̀ tó àbúlé pé báàpù yẹn ẹni tí ó wọnú rẹ̀ wọ́n sọ fún ọ pé ẹ̀sán tẹ́ gbà ọ̀pọ̀ ju ẹ̀yin tẹ́ wọnú ẹ̀ lọ. ọwọ́ ẹ̀bí ẹni tí wọ́n sọ fún ọ yìí pé má ti ṣiṣẹ́ òun ni ẹ̀sán tí ń bọ̀ yìí ó ti lẹ̀ mọ́ lára. wọ́n ní ọ̀la ìkà àwọn táwọn wò náà ni.

ọlọ́wọ́ tó bá jẹ́ pípé ọkàn yẹn dàbí irin wọ́n ti sínú ẹrù iná orí ń tàhánà ó fi iná ju ojú tẹ́ pé gbogbo ohun tí ọ̀dà ń bẹ̀rẹ̀ kú hmm. ah, wọ́n náà máa fi ń tàhánà máa ju ọ́ ní lára àti <laughs> àwọn ní tàhánà ń bẹ ó di òní fẹ́ wọ́ọ̀ ní kùn mọ́ àwọn máa rọ̀ ṣẹ́ni wúwúwúwú mo bí mo òun ní tàhánà rẹ lọ́wọ́ náà ó ń ju ọ lọ́wọ́ náà nìyẹn wọ́n lọ́wọ́ dàbí ni gbogbo àwọn tó bá wọ ọlọ́run já wà ń bẹ̀. bí ẹ̀sìn wọn yẹn ń wà nù káàkiri ọmọ wa fún bolo ti bá tó nǹkan ní mú ọkàn wọn ọwọ́ ẹ̀dá mi ọwọ́ tọ́jú ẹ̀ ọgbọ́n tó ti kó mẹ́ ó fi yára pé ọkàn àfẹ́ńtọ́ bá wọnú àwọn tẹ́ wí. ó ní olúwa pa ọkàn wọn ọgbà yẹgbẹyẹgbẹ gbogbo ìdọ̀tí rẹ̀ ọwọ́ mú kùtùrí pé ń kàhánà lọ ẹnu pé wọ́n sọ pé ẹni tó ṣe ń ta ló ń ó tó lórí ńlá fún sọ pé ń bí ń ń lọ́hùn ìtọ́jẹ mọ́tò lómi ọ̀tọ́tẹ ọ̀fọ̀ ìtọ́jẹ pé ọlẹ̀bọ iná ni iná láti ṣe ọ̀gbìnà sí òfin padà nùgbọ́n mẹ́ nígbà tó mú irin tó tóògùn ni. وإن امتحن الله قلوبهم للتقوى bí yàrá ti gbọ́ nǹkan nù ìgbà náà ni ọjà fi padà ń bolọ́ wá ń bolọ́ kan wọ́n wá bó sí padà ńgbà tí wọ́n pọ̀ mọ́tà wá bọ́ lé ìtàkùrọ̀ wá. sábà lómi ìwo ní àdìpọ̀ tó bá yẹn ti pọ̀ lọ́kàn yẹn omi kí ni omi ìbẹ̀rù ọlọ́run omi máa ti tọ́lọ̀ ń fẹ́ máa ti tọ́lọ̀ ń yẹ máa ti sílẹ̀ omi ìbọ̀wọ̀ ọlọ́run omi ìbẹ̀rù ọlọ́run. tó bá jẹ́ ṣe pé iná náà ni iná ẹ̀rù iná fi jó dáa tó ń gbà lọ́wọ́ sí àwọn alágbẹ̀dẹ tí máa ń tẹ́tọ́ pé irú náà kí ni wọ́n ẹ̀rù rí kí ni ẹ̀rù ìbọ̀wọ̀ ọlọ́run àbí ẹ̀rù ìbẹ̀rù ọlọ́run. wọ́n ní náà ni wọ́n fi gbanú wọ́n fi fọ́ọ́nú wọ́n wá ti wá rí báwọn ẹni tó bá ti wá rí báwọn ìdọ̀tí olúwa sọ pé. ó ní làwọn máa fọ́tọ́rọ̀ tó ń wá ajúwọ̀n àwìn gbogbo wọn làwọn àwọn ẹni ẹni. wọ́n yà tètè wí fún àwọn òpin mọ́tòtòrọ̀ àti mọ́tòtòrọ̀ tó làwọn wọn sọ báwọn. èyí ní náà lóga náà ti máa sọ pé nínú àwọn àyíká àti máa ṣe tẹ̀ǹkìrù kí ni yẹn. àbá èyí ló dúgà. táà máa ń ṣe láti máa fi tẹ̀síìrù ní mọ̀tádà tí mọ̀tádà ọmọ wa ná kíra ọ̀làyíkà àbí làhún ọ̀làyíkà mọ̀tádà kan ni làhún máa fi rọ mọ̀tádà àti kábàrù ni òun á wà láàyè kábàrù fún ọ̀làyíkà abẹ́ẹ̀kì náà ò mọ́ni. ó ní ọ̀làyíkà làhún máa fi rọ á ti bẹ̀rẹ̀ ní pé àlè máa fi rọ làhún ẹ má sọ pé làwọn máa fi fi rọ à lọmọ pé má fi fi rọ náà kò lè lọ bí kankan mọ àwọn náà ẹnìkan ò lè jí mọ wọn lọrùn yẹn. àwọn àlùfẹ́ ètò lákà ilé ìwọ ló ní wọ́n lè gbà lọ́wọ́ rẹ̀ wọ́n lè lọ́jà tó lọ lákà lè bẹ̀ yìí kọ̀tẹ́ ní ọgbà lọ́wọ́ rẹ̀. ó ní wùláyíkà ní àti wùdà wọn pọ̀ tó làwọn máa fi fi rọ. ó mẹ́ àforíjì bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tá a fi máa ń ta àforíjì fún ní àkòní wọn ní ṣẹ̀ṣẹ̀ máa wá káàkiri máa ti tẹ́ wọn ń ti sọ àforíjì tètè wọn kọ̀ wá tán bẹ́ẹ̀. wà á yẹ wọn náà mi. òní làwọn máa ń fi rọ̀tún wà á yẹ wọn náà mi. láwọn máa ń fi rọ̀tún wà á náà mi. kí ìtumọ̀ ájúrò náà rí mu ló túmọ̀ ẹ̀fọ́ mi ní gbólóǹkà fún ẹ̀rí ni wà á náà mi. àwọn ọ̀pẹ́ làwọn máa ọ̀rọ̀ tó ń gbogbo ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ra ó ti rí ìfọ̀mọ́ wọ́n ní àríwá láì jẹ́ pa kí wọ́n fi gbé náà fi mú ni wọ́n ní lọ́hún máa kò sí rọ yín mọ́ orí pé kò sí ẹni ilé ìlàpọ̀ yẹn máa ń bẹ̀ níbi pé yamtahana Allahu qulubahum ìṣàkó tó ń tún bẹ́ẹ̀ náà a máa túmọ̀ ìpadà o kí ló tún bẹ́ẹ̀ forí sí ebi ó ti yamtahana Allahu qulubahum ìṣàkó wa wọ́n ti ti ń tọ́lọ ní wọ́n ṣe ẹ̀sẹ̀ kí náà tún dá tó sọ pé làwọn máa fi rà yọ ọmọ yìí àtàlábọ́ nu tẹ̀síù gàgà ó ní wùláríkà tẹ́tulẹ̀ kí ló kọ rẹ̀ sọ́kù ni àwọn sì gbà ọba ní fìdí dáwọ́ sí tí ọba sì ti wọ́bẹ̀ kọ́ àrídára wọn sọ́kù ni ìtumọ̀ àríyìnmọ̀ méjì ló pín sí ńbẹ̀ ọba ní wà àìsí rọrùn àrí àìjánìyàn àríyìnmọ̀ jannatun gbogbo janna ló tóbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ara ẹ̀ mọ́tà bá wá ní jannatun azima a ti sòpin ya a ti dọ́gbọ́n bá kan ayọ̀kan jáde ń bẹ̀ ibi ìkan tóbi ju ìkan lọ. bákan náà gbogbo ẹni tó wà lè jẹun náà kí gbogbo aládé bákan náà àwọn tí ó kọ́kọ́ wọ̀ àwọn tí ó pẹ̀ kan tó fi kíni. wọ́n kọ́kọ́ ráre díẹ̀ ìwọ náà mọ̀ pé tó o bá jẹun àárọ̀ láago mẹ́wàá oúnjẹ àárọ̀ náà lọ jẹ ṣùgbọ́n ráre díẹ̀. ó jẹun ọ̀sán láago mẹ́fà àrọ̀lẹ́ oúnjẹ ọ̀sán náà lọ jẹ ṣùgbọ́n ojú ẹ̀ rí. àwọn kan ojú wọn kọ̀ọ̀kọ́ rí wọn tó wọ Ah, àdìjẹ́nà tí wọ́n ó street eh, wọn ò ní kankan wọ́n ti wà àdìjẹ́nà eh, wọ́n ní àyà yìí fún àyà àkọ́kọ́ àtàyà náà ni pẹ́ẹ́kẹ́ ń ta orí bẹ̀rẹ̀ pé kùránì ti ti bá wa sọ̀rọ̀ yọ sọ àwọn tó wà ní negative side kọ̀ ní pátápátá. lọ́wọ́ àtọ́wọn tó wà ní positive side náà kó lè bá àjọ sí pé ẹni tó wà negative ojú rẹ̀ ọmọ yẹn kankan sí positive pé ah, nígbà fẹ́ wọ bẹ́ẹ̀. bákan náà kó lè bá àjọ sí pé àwọn tó ń ṣe dáadáa náà kò ní rẹ̀ wọ́n wọ́n lè máa tẹ̀síwájú ń bẹ̀ wọ́n ní pé kò ráyè síwájú. eléyìí ni ṣókí nípa lérè pé ìtumọ̀ ayà yìí jẹ́ káka tẹ̀sí fún mọ́ kọ́lá kẹ̀kẹ́ نعم واني ìmáàmù arábìnrin kẹsì ìrọ̀bàṣẹ́mọ̀ ọ̀gbọ́n wọn ní lẹ́yìn ìgbà tí olúwa ti fà wá létí níbi àyà alákọ̀ọ́kọ́ ìrìnlá àtàwọn àwọn akọ́wà àtàkùn dáadáa wọ́n ní iná kàga wọn á sọ̀rọ̀ wọn àbújá àjàbí mọ́ sọ́nà lọ́rọ̀ alẹ́ yìí wọ́sẹ̀ wọn lọ́nà wọn aṣọ àyà náà kàlàkàlà ọ̀gá ọ̀rìn bẹ́ẹ̀ yẹ bàbá bàbá ti gàdùn lónìí má rò pé ó ti rí ṣe báwọn bàbá ti lọ́la ẹ tún máa ọtún lè tẹ̀sí ìdọ́fin ọ̀tẹ̀ síwájú ń bẹ̀ ni o wọ́n ní tún ní tùmọ̀ náà. Adina daraja. Wọ́n ní ká lọ mọ̀ pé.

wọ́n ní bíi fẹ́ẹ́ lórí mọ̀bá yẹ kó dúnà àsùwádà hùn wọ́n ní túmọ̀ ẹ̀yẹ. Bẹ́ẹ̀ni ẹ lọ wọnú ayà yẹn ẹ wọnú ayà alákọ̀ọ́kọ́ ayà ẹlẹ́yẹ̀kẹ́ tó ní látàrúfà àwọn àsùwádà kan tá a bá wù dáadáa sí látàrúfà àwọn lówù ẹ wá ti di ayà ẹlẹ́yẹ̀kẹta nínú ẹ̀lẹ́dínà ẹ̀wọ̀ dúró. Àwa náà ti mọ̀ pé kí ni ọ́pọ́sì ti rọ́bà kápá ọ̀rẹ́ ẹlẹ́yìn wọn ò wá mú káfàbọ̀ wá òyìn náà lẹ́dín náà yọ ìlú náà sì wá tàwọn kò rí bẹ́ẹ̀ إنما قال إن الذين يغضون أصواتهم wọ́n ní tọ́pàá tó fi rí bá ní pé bíi àrùn capaz bolhoso de uma Ah. 本来呢，我们，然后。 قل يغضوا من أبصارهم يغضوا من أبصارهم Àkọ̀wá sọ pé yẹ̀wò tó abẹ́ sọ̀rọ̀ ọ̀hún. Ọ̀sọ̀ pé yẹ̀wò tó abẹ́ sọ̀rọ̀ ọ̀hún. Àwọn ẹni kí ni bẹ́ ń bẹ̀ tó torí bá wọn? Wọ́n ní tọ́lọ́mù bá sọ pé yẹ̀wò tó abẹ́ sọ̀rọ̀ ọ̀hún. A ní a máa ti jórin jáde ni. Ọkà tẹ̀síìrì ọba bẹ́ẹ̀. Ọkà tẹ̀síìrì ọba bẹ́ẹ̀. Kí láǹfààní ní ti mẹ́ ń يغضوا من أبصارهم يغضوا من أبصارهم wọ́n ní ọ̀sìn ilẹ̀ ń bẹ̀rù. Nígbà Rọ̀súlì lá, wọ́n ní ọ̀wọ̀ wá jìrìrú àkókò tá a wá bọ́ la wá wà ní tòjú àná ó yọ lọ bí ọlọ́mọ jìnnà náà ọwá lọ sí mọ́sálásí ànábì à ó yẹ kó sọ̀ra. Wọ́n rò pé mọ́sálásí ìwú central mosque lọ́wọ́ àti ọba dé mọ́sálásí ànábì. Bó dé máa pariwo ń bẹ̀, bó ti ṣe bẹ́ẹ̀ kọ̀, Òṣogbo central mosque kọ́ wa ìbánisọ̀.